الله الحمد لله وحده وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله gẹ́gẹ́ àlàyé tá ń bá bọ̀ lórí àwọn nǹkan tá a máa fi sàmì lórí àwọn àjọsìn tá ń bá ń ṣe táwọn àjọsìn yìí tó fi máa bọ́ sórí bó ti ṣe dá àti bó ti ṣe tọ́ ní ìbámu pẹ̀lú bá nàbí sallallahu alaihi wa sallam ti ṣe fẹ̀sìn kọ́ wa àti gẹ́gẹ́ bí àwọn aṣíwájú wa rere má ti ṣe gba àlàyé ẹ̀sìn yìí lọ́dọ̀ anabi sallallahu alayhi sallam tí wọ́n sì ń ṣe tí wọ́n mójútó àmì ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní ká mọ̀ yìí pé ìjọsìn tí wọ́n bá ní ká ṣe nínú ẹ̀sìn Islam ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pé ká mójútó ká sì rí i pé ẹni tí wọ́n fún wa sọ́ ń sọ kì í ṣe ń ta fọ́ ara wa yàn fúnra wa. So nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa eléyìí tọ́lọ́run bá sí lọ́rùn àyàn tí ó sì bi wá léèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹdẹ kìyàmà ìwọ̀nba àmójútó díẹ̀ iná là á máa fún ròjọ́sìn báyìí eléyìí tọ́jú àtinúwá tọ́jú nàmbà fẹ́ tí èsè túláàsì lọ́pọ̀lọpọ̀ nínú wa máa tẹ̀bàtì láwọn àmà wa rí i pé ẹni tó jẹ́ náfíà tí èsì ojúlówó ọ̀ràn yàn òun náà la mójútó la hun rí má àwọn àtúmọ̀ àṣẹ eléyìí tó gùn gidigidi èyí tó pọ̀ rẹpẹtẹ eléyìí tó ṣe pé téèyàn bá dán òun jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta kò súnmọ́ kéèyàn tún lè ṣe máa ń jọ́ ẹni tí bá ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ nítorí dájú ni pé kò mójútẹ́sìn o àbí kí láǹfààní tẹ ẹrù pọ̀ wà nínú kájí lóru kálá ṣe kìyàmù láìlì lónìí ṣùgbọ́n ọgọ́ta araka iná la fi ṣe kìyàmù láìlì wa ń. àwa ṣe bẹ́ẹ̀ atúndínlọ́la atúngbìyànjú rẹ̀ àríṣe pẹ̀lú ògùn ọlọ́run tí wọ́n bá lóun ó ṣe bẹ́ẹ̀ lọ́túnla. ìrẹ̀wẹ̀sì ọkàn ọba òròjú ọ̀sẹ̀ yọ máa wò pé kò lè rọrùn èyí tí mo ṣe ń jẹta gan ara mi kù sí tànà nǹkan nípa bá ń bá rí rẹ. bẹ́ẹ̀ yọ máa sọ fúnra ara rẹ̀ àmọ́ tó bá kọ́ i pé kò ní bàjẹ́ yóò sì rọ̀ wá lọ́rùn lè mọ́ fún èyàn ó sì lè máa fìgbésí ayé rẹ̀ sílọ̀ títí ọjọ́ kú ẹni tó jẹ́ pé ìgbà tó di lóru ó mójútó pé rákà mọ́kànlá péré ló ń fẹ́ ṣe ó sì ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ó sì parí rẹ̀ ní rọ̀rùn ó padà lọ sórí ibùsùn rẹ̀ ó sùn kò ní gún lápá láti tún jí lọ́la láti tún mójútó rú ìjọsìn yìí bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní rákà méjìlá kan bẹ eléyìí tó ṣe pé téèyàn bá mójútó wọn tí ń ṣe wọn láàrin òru àti ọ̀sán ojoojúmọ́ ọlọ́run ọba ó ti torí wọn kọ́ ilé kan lẹ́dẹ̀ẹ́ lálùjánnà rákà méjìlá péré ni ó ti torí rẹ̀ láǹfààní pọ́lọ́wọ́n kọ́lé kan lẹ́dẹ̀ẹ́ lálùjánnà wọn náà sì mà yí pé ọlọ́run bá fi lè kọ́ ilé kan lẹ́dẹ̀yàn lálìjánà àmì pé wọ́n wà lìjánà ni kọ́lọ́n dákun kọ́mọ́sá lìjánà lè wọ̀ wá torí wọn ò ní kọ́ lẹ́dì ọkọ́ ajẹ́ pé nínú náà wọ́n ti bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run àlìjánà náà ló ti lọ léwu. rákà méjìlá náà ni kásẹ̀ náà fi là rákà mẹ́rin ṣáájú sọ̀láàtù zuhur lójoojúmọ́ rákà méjì lẹ́yìn sọ̀láàtò dọ́hùr lójoojúmọ́ ó di mẹ́fà rákà méjì lẹ́yìn sọ̀láàtò magrib lójoojúmọ́ ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn sọ̀láàtò ìṣá lójoojúmọ́ ó di mẹ́wàá rákà méjì ṣáájú àṣùbà ojoojúmọ́ ó di méjìlá anabi wa sallallahu alayhi wa alihi wa sallam ó ní ẹnikẹ́ni tí máa ń mójútó àwọn aráka méjèèjì láì láàrin òru àtọ̀sán tí ń ṣe gbogbo kó wá wọn lásìkò wọn ọlọ́run aláàánú yóò ti torí ẹ̀kọ́ lẹ́kàn lẹ́dẹ̀ lálùjáná. rákà méjì lọ́pọ̀ pàápàá jùlọ pẹ̀lú bí anabi sallallahu alaihi wasallam ti ṣe pín yìí mẹ́rin ṣáájú sọ̀látò zuhur méjì lẹ́yìn sọ̀látò zuhur ẹ̀rí pé sọ̀látò zuhur yẹn akoko rẹ ara dá sánsán kò lè gùnyàn lápá láti ṣe rákà mẹ́rin ṣáájú sọ̀látò dọ́hùr méjì lẹ́yìn sọ̀látò ní méjì bí ara ti ṣe máa wà ń ro àsìkò yìí mu wọ́n ti ní méjì lẹ́yìn ìṣá méjì ṣáájú àṣùbà wàláhì kò gùnyàn lápá níbo wàhálà ti kẹ́nìkan wá pé dípò rákà méjì tánàbí sallallahu alaihi wasallam tó ní ká máa ṣe lẹ́yìn sọ̀látùl maghrib ogún rákà ló wọ́n máa ṣe wàhálà bẹ̀rẹ̀ ẹ rí i pé tó o bá ti ṣèǹjọ́ àkọ́kọ́ kọ̀dájú pé rí kejì o lè má rọrùn ńjọ́ kẹta torí gbogbo àti ọba ronú kó sí Allahu akbar pé ká wàhálà wà nù sọlá wà ti yọ torí kéèyàn tó sálámù sani tí yóò ti súnyàn méjì wọn ni kò ṣe ọba ti dúró lórí méjì nǹkan mọ́ wàá jàkùn kọ́ ọ máa ṣe títí dọjọ́ kú kó wo bórí rèé rí ó ti ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run kò sáfà nínú ẹ̀sìn tá a ṣe tá a ṣe débì kan tá a fi jáwọ́ ń bẹ̀ gbàtà wàá mọ̀ yìí pé àṣe dọjọ́ ọkú lẹ́sìn ẹnìkan ọ̀gbọ́dọ̀ wàá máa ṣẹ̀sìn níṣe pé ìní tí ìdáàrin ọ̀nà tí ó ti sú mi àṣejù ní máa fà anabi sallallahu alayhi wa alihi wa sallam ó tún kọ́ wa káàbò lè máa jẹ́ tiyín ìsọ ọlọ́run tó gbópọn níwájú àtẹ̀yìn yín ọ̀tún àti òsì yín òkè àti ìsàlẹ̀ yín kí àlìjẹ̀nu àṣetọ́ni ìtàlìjẹ̀nu àbí téèyàn kọ́ mọ́ làgbà lórí yín lójúmọ́ kan anabi ní ká máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir nígbà ọgọ́rùn ọgọ́rùn ọ̀pọ̀ ọgọ́rùn ọ̀pọ̀ rárára anabi sallallahu alayhi wa alihi wa sọ pé ìsọ àti ààbò yìí yóò jẹ tẹni tó bá wí nígbà ọgọ́rùn lójúmọ́ kan ẹni tó bá sùn wí nígbà ọgọ́rùn lẹ́yìn ìgbà tó rùn wọ ìsọ máa jẹ tiẹ̀ títí tó tún fi di pé lẹ àyàfi ẹni tó bá tún wí jù bẹ́ẹ̀ anábì ọ̀wá fóńkàsí jù bẹ́ẹ̀ lọ kó sì pé ọ̀kan mo fi wí jù bẹ́ẹ̀ lọ mo ti wá bẹ́ẹ̀ pé oore mi ò tún lékún ambọ̀sibọ́sí kó tiẹ̀ lé méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ìwọ́ wa lò ní gbọ́rọ̀ ọgọ́rùn-ún dáná bíi wíwùn àwọn sàhábà ní ń ẹni rí ẹni ńlá sí làwọn sàhábà bó la wá wà sí sàhábà ìwọ á sọ pé ọgọ́rùn-ún lọ́nà ọgọ́rùn-ún lọ́ọ́ máa wí ẹ mọ̀ pé ọgọ́rùn-ún lọ́nà ọgọ́rùn-ún nǹkan ti rẹ ọgọ́rùn-ún lọ́nà ọgọ́rùn-ún lọ́ọ́ máa wí lójúmọ́ pẹ̀lú ògo ọlọ́run tó bá rí tòní wí ó ní yà díẹ̀ má lọ́la báwọn èèyàn ṣe máa sáfẹ́ sínú bí wọ́n ṣe máa sáfẹ́ sínú ìsìláàmù ọ̀fẹ́ kẹ́ ẹ sẹ̀sìn débi kakẹ́ ẹ pàtì kẹ́ ẹ ló ti sú mi àṣẹ títí dọjọ́ ọkú lẹ́sìn torí rẹ̀ má fi ọwọ́ èlé mẹ́sìn tó bá ti fọwọ́ èlé mẹ́sìn ẹ̀sìn ọ̀padà borí rẹ o ní lè ṣe dọ́jọ́ ọkú rẹ. ẹni ọba sì ṣẹ̀sìn dọ́jọ́ ọkú yọ ṣẹ̀sìn lọ́dọ̀ ọ̀ràn bí ẹni títí ń bá wa ṣe ìsìláàmù bọ̀ ọkàn dáàrin kan ni lọ́ba lòun ṣe má tọ́ba bá bẹ́ẹ̀ kú ó lọ lórí ibú nù mọ́ sí wa lọ lórí ibú. àkàràmọ̀kùnmọ́ oṣù méjìlá ló ní máa bẹ nínú oṣù oṣù ẹyọ kan péré lọ́lọ́run dá yàtọ̀ pé kẹ́ ẹ máa fi kẹ́nu rọ́sẹ̀sì fún wọn lọ oṣù ẹyọ kan péré ó wá fi oṣù mọ́kànlá gbáko sílẹ̀ fún wa ẹ lè máa jẹ ẹ lè máa mu lọ́sàn-án rẹ̀ ṣebí ọlọ́run ọba ń fẹ́ kásẹ̀sìn dọ́jọ́ kú ni kọ̀nà ọlọ́run ọba wa ní nǹkan kan láti kó oṣù mọ́kànlá lẹ́ẹ̀fì máa kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́run oṣù kan lẹ́ẹ̀ máa fi jẹun lọ́sàn ṣùgbọ́n ọlọ́run ọba lóṣù kan péré ni ẹ̀yẹ wò tó bá ké mánì bá ń bẹ lọ́kàn wa gbogbo àwa tọ́lọ̀ ní ká kópa nínú oṣù rọmọdán yi yìí lónìí tá à ń sọ̀rọ̀ yìí ẹ rí i pé ẹ̀mí wá ń ṣe jẹ̀ràn kí ti padà dé yàtọ̀ sí tọ́lọ̀ ń bá lóṣù mọ́kànlá lẹ́ẹ̀fì ni. ìsìláàmù ńgbà tí Abdullahi ibn Amr ibn al ọwọ́ abá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó lá nàbí mo rí pé mo ní àlàáfíà eegun sì ń bẹ lára mi ọ̀dọ́ sì ni mí pẹ̀lú wọ́n fẹ́ kẹ́ yọ̀ǹda fún mi kí n máa fojoojúmọ́ ayé kẹ́nu rósẹ̀sì fọlọ́ a anabi ni ò ní lè ṣe o ó ní mo lè ṣe anabi ni rárá ń tágbára yín bá kánú ni ẹ máa dáwọ́lé o kí ló dé tó ní máa fọjọ́ mẹ́ta péré kẹnu ró fọlọ́ ó lágbára mi jù bẹ́ẹ̀ lọ anabi ọ̀nàrà kò burú gbogbo ọjọ́ alhamis àtọjọ́ àtìní máa fi kẹnu ró fọlọ́ ó lágbára mi jù bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam ní ọ̀yà máa ṣerú síyáàmù anabi ọlọ́run Dawud aleyhi salam tó yẹ pé yóò fò ní ṣe síyáàmù yóò fọ̀ lásìnú kò ní ṣe lọ́la agbára mi tútù bẹ́ẹ̀ lọ ń mm. anabi la ṣèjú ló kù báyìí ọ̀wé àlefilẹ̀ fún ọ ẹ bá ń tẹ́tí gbọ́ kótó di pé bàbá yìí ṣaláìsì sáábì ni o abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma sáábì ló ń sáábì ń bàbá rẹ̀ kótó ṣaláìsì ó ní ìmbá ti mà kí gbọ́ sànàbì lẹ́nu gbàtànàbì ní agbára rẹ̀ ò ní ká. kò ní kẹnu rófò lásìnú agbára rí òtún ní ká ó lé tí mò ń sọ pàgbára mi jù bẹ́ẹ̀ lọ ìbá ti mà kí n gbọ́ sànàbì lẹ́nu. torí ńgbà tí ọjọ́ rẹ̀ ń dalẹ̀ nǹkan yóò fẹ́ rọrùn ma. torí ẹ ẹ̀sìn tẹ rí ọlọ́run fẹ́ ká ṣe títí dọjọ́ kú wa. ọ̀ràn àyàn dandan dandan agbọ́dọ̀ mójútó sì pọ̀ lójú gbogbo ẹni tó bá gbọ́ lọ́n gbọ́ gbogbo ẹni tó bá ti pè lọ́ràn yìí àmọ́ àwọn àṣelọ́lá aṣẹ́ àṣegbaláadá àwọn anáfílà ìtagbára rẹ bá ká máa mójútó má pàtì má sì ju agbára rẹ lọ torí tó o bá ti dáwọ́lé ní tó ju agbára rẹ lọ gbogbo ẹ̀sìn yóò padà rùn sí ọ ni bọ́lọ̀ ń ṣe dánmìyanu oúnjẹ tá a lè má jẹ lójoojúmọ́ yìí tá a fi ń gbẹ́mìí ró bẹ́ẹ̀ bá ti ń jẹ́ ju rẹ̀ lè gbà lọ èèyàn padà kórìíra oúnjẹ ni ẹ fi tẹran ṣàpèjúwe sábà ní ọdún léyà àwọn èèyàn wọn ń sojú kòkòrò àti jẹran oníkálukú ń gbóòórùn ẹran wọn ń pẹ́ntè láì tí ìjẹ́kótì dẹnu wa àfi kéèyàn jẹ́ wọn ba téèyàn bá ti torí pé ẹran wọ́pọ̀ lọ́jọ́ ọdún tó bá bẹ̀rẹ̀ sí ní dẹnu lé jíjẹ ẹran pẹ̀lú ògbó ọlọ́run yóò rí ẹran jọ kejì nítorí pé ntọ́ ọmọ á jẹ oní ọ̀ní ọ̀padà kó bọ̀ torí ẹ̀ lànà bí wọ́n sallallahu alayhi wa sallam sọ pé inna ad-dina yusr wa lan yushadda ad-dina ahadun illa ghalaba ntọ́ rọrùn lẹ́sìn ẹnìkan ò ní fọwọ́ èlé mú ẹ̀sìn àfi kẹ́sìn ò borí rẹ̀ ẹ̀sìn ọ̀sẹ̀kù wọ́n padà pàtì torí ẹ̀ ẹ mójútó ẹ̀sìn wa lọ́nà tá a fi ní pàtì ẹ jẹ́ amójútó sí wa lọ́nà táàfin ní ṣe débì kan táàfin wa sọ kórùn sí wa láì jẹ́gbẹ́ ẹ jẹ́ ká rí i pé ẹ̀sìn wa yìí gbogbo ń tọ́jú ọ̀ràn àyàn àgbọ̀dọ̀ fi ṣàwàdà àmọ́ àwọn àṣelọ́lá náfìlà ìsìláàmù tún ní ká ṣe báyìí ìsìláàmù tún ní ká ṣe báyìí nínú rẹ̀ wàá ṣe gbogbo ìtọ́ ọba lágbára èyí tágbára rẹ̀ bá ká wàá fi lẹ̀ ẹnì ké búyàn séyìn ní tí máa búyàn sí ni ọ̀ràn àyàn kí ló dé tó mójútó ọ̀ràn yẹn torí pé àìmójútó ọ̀ràn yẹn ọyọ kó nu islam àmọ́ àwọn náfìlà yẹn bọ́ọ̀ bá mójútó kọ yọ kó nu islam ìwà mójútó náfìlà lọ́nà tí ó fi mú ni kórìíra ọ̀ràn yẹn islam ò ní kò sí bẹ́ẹ̀ torí ẹ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ ya wa aisha <coughs> anha. ọlànàbí wọlé mi lọjọ kan arábìnrin kan wá wà lọ́dọ̀ mi anabi wa sọ pé man hadihi ta lelee ẹ̀kọ́ ńlá nù bá wọlé yín tẹsí bẹ́ẹ̀ lómi ìyàwó yín ta ara ìdá yọ̀wọ́ àjẹpẹ́ ni tó wọlé wọn náà ni ó tẹ́ wàá máa wá tẹ́ ní rí ó sì ga kọ́dà sọ báyìí lọ́wọ́ kéésù kọ́ ní jẹ́bẹ̀ ẹtọ́ ga pọ̀ láyé ẹni tó sì lè wọrú aṣọ tọwọ́ wọn pọ̀ ta lè léyìí kò sẹ́sẹ̀ ń bẹ̀ obìnrin lànàbì bá ń lé pẹ̀lú ìyàwó rẹ̀ ta lè léyìí kò sì túmọ̀ sí pé hàn tẹ́ ẹ fẹ́ máa wá mi kàn kí wọ́n wọ ọ báwo ta lè léyìí ṣe di pé à ń wọ ọ ìwọ́n tiwa ta ni wọ́ ẹ béèrè nítorí pé ńgbà míì náà àìmá béèrè pé ta ló wáyàwó yín wálé àwọn fọ́léfọ́lé túlétúlé wọ́n lè máa wálé yìí tó yẹ pé wọ́n mọ̀ wá kọ́ ìyàwó yín kúkọ̀ pàtàkì jùlọ bí ìyàwó bá ju ẹyọ kan lọ sẹ́wọ̀n pé gbogbo ẹni tí wọ́n wá ìyàwó yín wá kìí sàwọn ẹni tí ń fẹ́ kí lè yín ó tòrò náà ni wọ́n jẹ́ láwọn obìnrin ó lè jẹ́ pé àwọn túlétúlé fọ́léfọ́lé ni tó pé wọ́n máa gbọ́rọ̀ eléyìí wá fẹ́lẹ́ yìí wọ́n máa wá kọ́ ìyàwó kan sí ìyàwó kan torí ẹ̀ ta lélẹ́yìí eléyìí ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ o ẹnikẹ́ni tó bá bá obìnrin ní o kì í sọkùn o obìnrin lọ bá ń lé pẹ̀lú ìyàwó rẹ̀ kì pé tọ́lẹ̀ rẹ máa sọ pé a ah, ó fẹ́ràn kọ́ máa ṣe pọ̀ ìwọ ọ̀rẹ́ mi àbóbìnrin ah, lọ́wọ́ mi wá ànábì ní kọ́ alẹ́ kọ́ ọ̀hún ta lélẹ́yìí àṣejù òsínú eléyìí ta lè léyìí tó wà lọ́dọ̀ rẹ̀ ó pé ìyàwó rẹ̀ ta lè léyìí. Aisha wa dam gbàtó sì jẹ́ pé Aisha lẹ́kọ̀ọ́ kódà bí àwọn obìnrin aláìlẹ́kọ̀ọ́ ta yé sìn tí wọ́n máa pé jẹ́ ti jẹ́ òun béèrè ta lọ́wọ́ mi wá tẹ́lẹ̀wọ̀n wá lè mi ni rárá ta lè léyìí ìyá wa dam ó ní lágbájá ni àwọn obìnrin rere nìyẹn o kò tún wá dákẹ́ ó ní a wà nábì obìnrin yìí sọláàtì rẹ̀ náfìlà rẹ̀ onílọ ó kún gbanagbana ni tọ́ba tiẹ̀ wá dúró tí ń ṣe sọláàtì oníkálukú ọmọ òkú ó bìnbìn tọ́ba tó dẹnu lẹ́sùn yá yóò máa ṣe lọ ní lọ́lọ́gbọ̀nrẹ́gẹ́dẹ́ ọ̀sán aróyìn gbogbo dáadáa dáadáa tóbìnrin yìí máa ṣe ṣe mọ̀ pé ọ̀dà abẹ́ ọ̀ àmọ́ tún á káwọn obìnrin ọ̀tara abẹ́ kan kẹ́kọ̀ọ́ kò sínú tó dáa kóbìnrin kan rí dáadáa kan lọ́dọ̀ obìnrin míì tí èsè ìyàwó ọkọ rẹ̀ kọ́mọ wa sọ fọkọ rẹ̀ tí o bá gbérò ànábì wọn sọ fún nǹkan lè ṣẹlẹ̀ tó yẹ pé ọkọ ọmọ wa bí ó sì fẹ́ yóò gbé wọlé wa ṣebí wọn náà lọ ọlọ́dà wọn náà lọ sí lẹ́ni ọlọ́ọ̀ni sòsẹ́ni ọlọ́ọ̀ni lọ́yẹ káfẹ́ ni àbẹ́ni ṣètọ́ni ìwọ náà lójúwe rẹ̀ fún mi má bara jẹ́ má bínú torí ẹ kò sínú tó da kọ́ ọmọ wa ròyìn obìnrin kan kọ́ ọmọ sọ gbogbo dáadáa tó wà lára rẹ̀ fọ́kọ nítorí pé ọkọ lè sẹ́kọ́nà kó sẹ́kọ́nà mọ́ ọlọ́kó gbé wọlé wọn náà lọ́mọ abínú pé ah, kí lọ́ọ́ gbómi wá sí wọn náà lọ́ọ́ ròyìn rẹ̀ pẹ́ni ni ẹni rẹ́ ya yẹn fẹ́. bàtà nàbì sallallahu alaihi nàbì o ẹ alaykum bima tutiqun. ìntagbára yín bá ka ni ẹ máa ṣe o wọn ò gbé náfìlà rẹ onílọ gbọrọgbọrọ ṣèyàmù rẹ lọlọgbọnrangada ni ìntagbára yín bá ka ni ẹ máa ṣe ní náfìlà wàlláhu làyàmẹl wàlláhi làyàmẹlùlọ hàtà tàmẹlù mọfọlọ ń búra kò ní sọlọ ẹyin ni ó sọ yàní kí tó o bá tẹra mọ́ àwọn nǹkan tó jẹ́ náfìlà lọ́nà tó ṣe pé ó lè mú palára dání tó ń bá a lọ tó ọ̀dà dúró kò ní sọ́ọ̀lọ̀ anábì ni mo fọlọ́ ń búra kò ní sọ́ọ̀lọ̀ ìwọ ni ó sùn nítorí pé ó ṣe débi kan tó ní lè ṣe má tó anábì wa torí pé anábì aláàánú anábì tí ó fẹ́ wàhálà fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ìdí inú tánàbì fi ń pàkíyèsí ń tágbára yín bá ká ni ẹ máa ṣe ẹ sì rí gbogbo bí tàṣejù bá ti wọnú ẹ̀sìn téèyàn ń ṣe kèé dá dé àṣejù má kárí mi náà máa wọ bẹ̀. mi nísìn ẹnìkan wọ mọ́ṣáláṣí ṣáájú sọ̀látù jùmọ̀à ó ti wọlé ṣáájú tí ẹ wá kíyèsí pé láti ìgbà tó ti wà nù mọ́ṣáláṣí títí ìmáàmù fi dé náfìlà náà ní sáǹsì ìmáàmù tún kò tún dá dúró èyí àtẹjù ká ó ti kọ́kọ́ wọ bẹ́ẹ̀ àṣìṣe burúkú ìsàmbà àlọ́ náà ni ẹ bá kọ́ mà ló tó dáa dúró ókè kí ló ń fẹ́ kí gbogbo owó fún ọ kágbósù bàràbàǹdù fún ọ ni ṣé ẹ̀yin dàbí àwa àwa là ń ṣe náfìlà àfi bí Abubakar àfi bí Umar bí àwọn sàábí àgbà ẹ̀yin ń kọ́ ìtumọ̀ ń tọ́ fẹ́ fàyọ kárí mi ti wọnú sẹ́ẹ̀ àṣejù ìwọnú ẹ̀sìn àfi kíkárí mi ó tún pẹ̀lú ẹ̀ àṣehàn máa wọ bẹ̀ tẹ̀ wá rò pé rọ̀ ni wá ni tẹ̀ rò pé kankan náà lájọ jẹ́ ni ìmọ̀ wọ̀ bẹ̀ bí ẹni tó ṣe pé lánàá lánàá ó ṣe siyam ọjọ́ alhamis ẹtún nítọ àwọn adé ajá lónìí ọ̀ntún lánìyàn ah, èwo tún nítòní o déètì ìjọ kẹtàlá kẹńlá kẹẹ̀ẹ́dógún ti lọ ẹ jókòó bẹ́ẹ̀ ń tiyín àwọn ń ṣèpalẹ̀ máa ti wà àlùjánnà ni. ó tún di lọ́la ó tún lòun tún láníyàn ó tún irú èwo ń tiyín ìbá fi ń palẹ̀ mọ́ gbogbo wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan wọ̀. a kàn sọ lókì pé bàbá olùpalẹ̀ má dé n náà anabi sallallahu alaihi wasallam ni mo fi Ọlọ́run ọba búra kò ní sú Ọlọ́run ni ọ yà sùn. Aisha ni ẹ̀sìn anabi nífẹ̀ẹ́ sí jù ní náfìlà òun náà ní náfìlà téèyàn ò kú òǹdí rẹ̀ tó alimami bukhari àti muslim ló gbà wá tó bá jẹ́ pé ànábì ló sọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀sìn tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù tọ́jẹ́ náfíà òun náà lè téèyàn ń ṣe tí ọ̀pá tì ìgbà tó ṣe pé kò gún ọ lápá ọ rọrùn fún ọ láti máa ṣe ojoojúmọ́ ní gbogbo ìgbà tó ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù kò sáǹfààní fún èyí tá a ṣe súkẹ́súkẹ́ tá a padà pati tá a jìnnà sí sibali janna la wa fẹ́ wọ̀ Ọlọ́run sọ pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin Olúwa Ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé ni gbóòlù àti fẹ́ sìn títí tí kò fi dé tí ó bá jẹ́ pé ìtagbára wa bá kánú náfìlà là ń mójútó lẹ́yìn ọ̀ràn yẹn tá a bá ti ń dáwọ́lé ń tó ju agbára wa lọ á padà fi gbogbo ẹ̀ sílẹ̀ náà ni tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o. aṣetán ó máa ń wá gbogbo ọ̀nà láti wọlé síyàn lára ṣùgbọ́n nígbà míì ojú ọ̀nà ṣíṣe rere ní máa gbà yóò gba ojú ọ̀nà kó mú ọ máa ṣe rere yóò wá tara bẹ́ẹ̀ sílẹ̀kùn aburú fún ọ kó o lè bá a ṣubú sínú ẹ̀ rere pé násìlà ló yẹ máa fi gbogbo ọjọ́ rẹ̀ ṣe o máa lójoojúmọ́ máa ṣe torí kó lè ba ara lè jẹun náwọ o ní tí ì ṣe jìnnà tí o fi sú ọ tọba wa sú ọ náfìlà lásán kọ lọ pàtì ní tí ṣètò ànífẹ mú ọ sínú ó tún pa ọ̀ràn àyàn gan jì ṣé gbogbo ẹ̀sìn tiẹ̀ ti rùn sí ọ báyìí kọ bọ láàmú má kọlọ má fi àdánwò burúkú yìí kọ má fi ṣe wa torí ẹ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin yìí báyìí wọn náà ní ká lọ mọ̀ yìí pé èyí tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí jù nínú ìta máa ń ṣe nínú náfìlà wọn náà lè ta bá tẹra mọ́ tá àdì ọjà èyí tá à ń ṣe gbogbo ìgbà tá a pàtì kò sì lè ṣeé ṣe bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ pé tá à ń ṣe náfìlà kò gún wa pa kọ́lọ̀ yẹn lẹ́dàá wa kó fún wa sí i. àmì karùn-ún òun náà ní pé ká mọ̀ pé ìtọ́jà nínú ẹ̀sìn gbogbo tá à ń bá ń ṣe òun náà ní. ṣé ẹ̀sìn tí mò ń ṣe yìí ṣe déédéé pẹ̀lú bọ́lọ̀ ṣe ká ṣe é tó sì ṣe déédéé sallallahu alayhi wa alihi wa sallam kìí ṣe pé ńtọ́jà ni pé bóò ló ti pọ̀ tó ǹjẹ́ ní tí mò ń ṣe yìí tó ṣe déédéé pẹ̀lú àṣẹ ọlọ́ tó ṣe déédéé pẹ̀lú alayhi wa wa kìí ṣe pípọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn àwa lè máa wò pé ńgbà tí bàbá mi kú ìyá mi kú kò dájú pé lódodo ọ̀run ò móoru ó súnmọ́ kọjá pé ọ̀run móoru torí pé àwa náà tá a bá sùn oníkálukú wa ní máa bẹ lọ́nkùn òun jí sáyé pàápàá tá a bá wà ń kó kó tutù mú táwa da aṣọ borí tá a dábora ẹnìkan nu wa kò ní fẹ́ ká kó ń ba ojú oorun bẹ́ẹ̀ dojú kú báwo wá làwọn bàbá màmá wa tó ṣe pàwọ́ àti rì málẹ̀ torí pàwọ́ la fẹ́ràn wọn sẹ́fẹ̀yìn náà mọ̀ pé ẹni tó fẹ́ràn ẹni ní boni láti rí tí lọ́ọ́ boni málẹ̀ téèyàn bá kú ẹni ò ẹni yóò fẹ́ ká pé òkú wa òkè pẹ̀ lọ́wà ibẹ̀ lọ́ráre sí ibẹ̀ lọ́jẹ̀rà sí ibẹ̀ lọ́sìndí sí kí gbogbo èèyàn máa rí kọ́ máa tẹ̀sí ń bẹ̀. ìfẹ́ ní múni gbókù ká lọ gbé sìn a ti wá sin bàbá wa a ti sin ìyá wa a wá ronú pé káì wọ́n ládùn àmọ́ àṣẹ òkú láǹfààní èmi ò sì fẹ́ kí ọjẹ bàbá mi mi ò fẹ́ kí ọjẹ ìyá mi ọ̀dà irú àdúrà wò láwà sí. ẹ̀yin ẹ mọ́ kíyèsí táwa bá là ń ṣàdúrà fáwọn òbí wa àìsè máa ń wọ̀n bá o tọ́ ẹ pé ẹ̀yin fúnra ara yín lẹ bá fẹ́ ṣàdúrà fún bàbá àbí màmá yín tó kú ọ̀pọ̀lọpọ̀ lè jókòó láti òru kọ́ máa kó nkéyà sí fún àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè jókòó kókó ń ké alukurani fún bàbá òun ẹlòmíì lè pé kíní kan dàláìlù ló ń ké fún bàbá òun wọ́n wàá pẹ́ ń bẹ̀ dáadáa pé lérò pé bàbá ṣe pẹ́ sí bẹ́ẹ̀ la ṣe lè rí kẹ́ra fún sí wọ́n bá jẹ́ pé àdádálẹ̀ oríṣi mi náà tún ni kókó àwọn èèyàn jọ ni báwọn àfa kan ọ̀bọ̀n ṣàdúrà fún bàbá màmá ẹ̀rí táwọn náà máa bí léèrè tóró ń lọ fẹ́ gbéṣẹ́ fún wa ní ìsìn bí iṣẹ́ bá ń kọ́lé ṣé yàtí lẹ́ fẹ́ ni àbí dàláìlù alukurani lẹ́ ń fẹ́ ni àbí fìdáwù tó ń bá wa sọ pé yàtí ló ń fẹ́ wọ́n mọ̀ á lé ilẹ̀ bí ẹ̀kọ́ àtàkàrà pé yàtí kan ó yẹ báyìí ọ wàá sọ ìtọ́ ń ń fẹ́ ẹ̀ ráwọn ẹni tó fẹ́ràn o àwọn ẹni tí ọ̀fẹ́ kí yọ ọ́ jòkó yín àwọn afọkúpawó wọn náà wàá sírò rẹ̀ pé ọdọ àwọn ẹlẹyọ kọ̀ọ̀kan seven hundred ni yàásín fọ títí yàásín ìlọrọ seven hundred subhanallah wọn wàá tẹ̀ ń tẹ̀ seven hundred by by forty forty ló ń fẹ́ ọmọ ló kú gidi so àwọn wàá gba yàásín mú yàásín mú yàásín ìkẹ́kùkẹ́ ló kọ́ pé àwọn ń rà kẹ́ fún bàbá àtìyá rẹ̀ tọ ńgbà tí yóò sì máa kéwù ẹ̀yọ́ máa pẹ́ lọ́wọ́ àpò wọn kọ́ ọmọlókù ọ̀sán máa pàtẹ́sí báńtì wọn pàtẹ́sí báńtì. àbá tẹ bá ti wá bẹ̀rẹ̀ tẹ bẹ̀rẹ̀ fídíà láti aago mẹ́sàn-án pè sọ láti láago kan ẹnìkan àti dìde wọ́n tún máa bá a lọ pè ẹnìkan àti dìde máa bá tókó dìde bá rọra dìde pé àsìkò sọ láti seere eré wa ni àwa tá à ń sẹ́yìn dà nábì o kó di olókùn lànàbì náà máa lọ láyé rẹ̀ so pèsè táwọn yí sára ẹ̀ sí ní àwọn ọ̀daràn sọ láti lọ ẹ fi ráre ẹ wá lẹ̀ ń tọrọ ọ̀kẹ́ fòkù sẹ́nu ọ̀daràn náà gbàdúrà lẹ́nu ṣe àdúrà tá a bá ti pẹ́ lórí ẹ̀ sí ṣe ń lọ́lọ́ máa gbà ni àbí lẹ̀ ń ṣe ládùá kí là ń ṣe lẹ́sìn lọ́yẹ ká máa wò jàmá kìí ṣe pípọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ pípọ̀ pípọ̀ tá à ń ṣe ìyá lásán ni ìyá lásán tí ọ̀dà kankan ẹ bá gbọ́ nítorí ọlọ́run ẹlẹ́dàá wa sọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni imma yablughanna 'indaka al-kibara ahaduhuma. أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرة تكون يقبون تلو واسو أي àyíbámà bí àwọn òbí rẹ tí wọ́n bá dàgbà dògbò sí bóyá ọ̀kan náà àwọn méjèèjì ló dàgbà ló dògbò sí ọlọ́ni àbáwọn méjèèjì ọlọ́ni ẹ̀kọ́ ni o fala taqul lahuma off ọ gbọ́dọ̀ sọ fún àwọn òbí rẹ láyé pé káì ó sú mi ọlọ́run lọ́ọ́ gbọ́dọ̀ dàn wò gbogbo òǹyọ́wù bàbá rẹ lè ṣe òǹyọ́wù ìyá rẹ lè ṣe ọ gbọ́dọ̀ fi hàn ní ọ̀rọ̀ àbí wà láyé wípé ọ̀rọ̀ yín sú mi wala tanharhuma ọlọ́run ló sì gbọ́dọ̀ jágbe mọ́ wọn kò gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ lẹ́ni tí ń pariwo ọlọ́run wa ni wahfid lahuma janaha dhulli minar rahma ìyá apá rẹ rẹ lẹ̀ fáwọn òbí rẹ méjèèjì ní tìkẹ́ àwọn olùmọ́ni tuma rẹ̀ ni pé gbogbo tí bá tọrọ lọ́wọ́ rẹ̀ tágbára rẹ̀ bá kárí kó ṣe fún wa lópin ìgbà tí ìbá ti ṣe pé wọ́n ń fẹ́ kọ́ sẹ́lọ̀n ọlọ́run ni wàá máa ṣàdúrà fún wọn pé rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣètọ́jú mi gba kékeré mi ọlọ́run ni ó ní kí n ṣàdúrà fóbì mi ọlọ́run ni ó gba àdúrà yìí ọlọ́run ló tún wá kọ́ mi bó o ní ṣe ṣàdúrà yìí ẹ dákun títọ́ ọlọ́run ọba wúlò títa ló wá fẹ́ wúlò ọlọ́run ló ní tí ń bá ṣàdúrà fóbì mi kí n máa sọ pé rabbi irhamhuma kàmá rabbayani saghira ọlọ́run bá mi kẹ́ bàbá mi bá mi kẹ́ ìyá mi gẹ́gẹ́ báwọn méjèèjì ti ṣe ṣètọ́jú mi ńgbà kékeré mi èmi wá ní gbogbo eléyìí ọ̀tà àfi kí wọ́n bá ń sókè kùránì nígbà àgbà àfi kí ń ka yàtí nígbà ọgọ́ta àfi kí ń fìdáwù àfi kí ń ka dàláìlù gbogbo àwọn nǹkan tí ò nítumà so ẹ̀yin ọmọ wa wò pé wàhálà tẹ́ ṣe owó tẹ́ ẹ ná adúrúntà wí ọlọ́run ṣàánú bàbá náà ni yóò forí jìn ṣé gbogbo nǹkan tẹ bá kàn ti ṣe náà lọ́lọ́run gbà ni ìwọ pé ọ̀nà tọ́lọ́run gbà kọ́ lẹ́kọ̀ọ́ kò pé wọ̀ ìtọ́lọ̀ ní kọ́ máa wí kọ́tà lọ́dọ̀ tiẹ̀ tọ́ wá rò pé tiẹ̀ tọ́ wá lọ sàlẹ́sà ní ọ̀wá tà lọ́dọ̀ ọlọ́run tó ń tọ́lọ̀ kọ́ lọ. torí akramakumullah gbogbo ẹ̀sìn tá à ń bá ń ṣe láyé yìí gbogbo ìgbésẹ̀ tá à ń bá ń gbé lábẹ́ ẹ̀sìn ẹ jẹ́ a máa rí dájú wípé bí wọ́n ṣe ní ká ṣe là ń ṣe kìí ṣe báwa ṣe rò pọ̀ yẹ kó rí kìí ṣe pé bá a ṣe bá tí wọ́n á máa ṣe tá a máa wá sọ ẹ̀sìn bí àṣà pọ̀lọpọ̀ wọ́n máa sọ pé ẹ a ṣe bí wọ́n ṣe ṣe kó lè bá a rí bí wọ́n ṣe rí nígbà tí èsà wo ẹ̀sìn lélẹ́yìí ní tá a máa wí ni kí ẹ jẹ́ a ṣe bọ́lọ̀ ń ṣe ní ká ṣe ẹ a ṣe bá nàbì sallallahu alaihi wasallam ti ṣe fi mà wá ká lè bá àgbẹ̀tàn rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run jésì kí ẹja ṣe bí wọn ti ṣe kó lè bá àrí bí wọn ṣe awo nìyẹn àti gbogbo rádaràda àgbéta ayé àmẹ́sìn ẹja ṣe bọ́lọ̀ ń ṣe ní àṣẹ ẹja ṣe níbàámu pẹ̀lú bá nàbì ti ṣe fi kọ́ wa ká lè bá àrí ládàá rẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ torí akramakumullah anabi wa sallallahu alayhi wa sallam wa nínú hadith abdullahi bin abbas radiyallahu anhuma ó ní ìyàwó anabi kan jẹ́ juwairiya anabi sallallahu alayhi wa sallam wá jáde ńjọ́ kan kúrò nílé rẹ̀ ní àfẹ̀mọ́júmọ́ lẹ́yìn ìgbà tó ti parí sọ̀látù sọ̀bẹ̀. ọ wá fi jùwéríyà sílẹ̀ lórí ìtẹ́ tí ń ṣàdúà. anábì tí wọ́n padà dé ní àsìkò ìyálẹ̀ta ó sì tún bá ìyàwó rẹ̀ yìí náà láyé ibi tó jókòó sí títí ń ṣàdúà. anabi sallallahu alaihi wasallam wá sọ pé ṣé bí mo ti ṣe fi ọlẹ láti ẹ̀ẹ̀kan náà ló sì tún wádìí sí i arábìnrin yìí dáhùn ní bẹ́ẹ̀ ni ìwà anabi sallallahu alaihi wasallam anabi wa sallallahu alaihi wasallam wá sọ pé laqad qultu ba'daki arba'a kalimatin thalatha marratin law wuzinat bima qulti mundhu al-yawm lawazinatuhun anabi ni mo ti sọ àwọn gbólóhùn mẹ́rin kan lẹ́yìn ìgbà tí mo fi ọ́ sí jókòó yìí mo wí gbólóhùn mẹ́rin yẹn lẹ́ẹ̀mẹ́ta péré tí wọ́n bá fi gbólóhùn mẹ́rin yàn tí wọ́n bá fi ṣe déédéé pẹ̀lú tí wọ́n ti ń sọ látàárọ̀ gbólóhùn mẹ́rin tí mo wí lẹ́ẹ̀mẹ́ta hàn kò bá jẹ́ pé ó tẹ̀wọ̀n jù wọ́n lọ ntẹ́mi sọ lẹ́ẹ̀mẹ́ta kò bá tẹ̀wọ̀n ju gbogbo tó ń ti wí látàárọ̀ lọ ń tiẹ̀. kí ni gbólóhùn náà subhanallahi wa bihamdihi adada khalqihi wa ridha nafsihi wa zinata arshihi wa midada kalimatihi kò jù bá lọ. anábì ni mo wí lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n bá fi ṣe dọ́gba pẹ̀lú tí wọ́n ti ń wí látàárọ̀ títí dásìkò dákọ̀ mu gbólóhùn tẹ́mi wíyì ọ̀tẹ̀ wọn ju gbogbo tó ń wí lọ. torí rẹ̀ subhanallah wa bihamdih adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi subhanallah wa bihamdih adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi. èmi pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ yìí gbá wa wí kí lẹ́yìn náà máa wí náà rí tẹ́ ẹ bá lẹ̀ ń ṣàdúà kí lẹ́yìn máa wí tẹ́ ẹ bá lẹ̀ ń yin lọ kí lẹ́yìn máa wí tẹ́ ẹ bá lẹ̀ ń ṣàfọ̀mọ́ fọlọ̀ ẹ gbé lórí àtẹ̀káwò wò táwọn gbólóhùn tó níláárí ni tó nítumọ̀ tó lóòrìn àbáwọn gbólóhùn tí ò nítumọ̀ rárá tẹ́kàn máa sọ pé ẹgbàá lọ́dọ̀ ìmáàmù ẹgbàá lọ́dọ̀ àfáàyín ẹgbàá tí ó jẹ́ pé ó kọ àlejò ni wọ́n kàn fọ́ tó ní kọ́ máa fà tẹ̀síbáà lè jẹ́ pé láti ibi ìdodo ọ̀bà ńlọ ń fà lójoojúmọ́ tọ́ọ̀mọ wíwíkúwì ó ń pe dámdà yá ayélu kí ni ń jẹ́ dámdà yá ayélu dámdà yá ayélu ó kọ àlìjẹnu rọ́ọ̀kọ̀ yá ayélu ó kọ àlìjẹnu sàdádà bílù ó kọ àlìjẹnu ọwọ́ ń fà ọ̀ ń fà ìfàkúfà tó ń fà ìfàkúfà ó wọlé wá bọ̀ ẹ wá gbọ́ ìtànà fìfì kọ wa ṣé báwa ń fẹ́ kíláàsì tí ó mú kiri wọ́n tẹ̀wọ̀n lórí òṣùwọ̀n jọ̀gbìn dàlùkìyàmẹ́ni ẹ wo orúgbó lòyìn kọ́ni pé dípò tí wọn máa sòbótó dípò tí wọn máa wéwì kówì dípò tí wọn máa sọ rádaràda dípò tí wọn máa gbọ́gbọ́ kúgbọ́ subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi ẹ dákun ẹja ha bẹ́ẹ̀ subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi kẹwàá máa wí nínú ìgbésí ayé yín kéèyàn wọlú dáadáa tọ́lọ̀ wọn bó fún yà tó bá di lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmù. àìdá wa pọ̀ o wàláhì tó ń kálukú bá gbéra rẹ̀ ló yóò sùn wọn ẹ rí i pé àìdá wa pọ̀ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ kódà àìdá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọ̀pọ̀ ju dáadáa rẹ̀ lọ. kí wá ní ó jẹ́ kí dáadáa wọ́n tẹ̀wọ̀n níwọ̀nba lórí òsùn wọn jọ níbi wíwì سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته وكسي وانتوسي في بقبواتي سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله بينا لو ما وي ماوي ماوي وي torí rẹ̀ mùsùlùmí lọ gba nákẹlí kan o lọ máa gba nákẹlí àdánù nákẹlí àdánwò tọ́wọ́ máa porúkọ ifritun minal jinn máa porúkọ àlìjànú ló kọ mùsùlùmí ṣe o mùsùlùmí máa ń wádìí nítorí pé sìn lélẹ́yìí kìí ṣeré torí pé wọ́n má bàa fún ọ ní tí ọ̀dà èyí tánà bí kọ́ ti àwà èyí tánà bí fún wa àwọ̀ wáwàkúwà nítorí téèyàn bá ti ń wáwàkúwà èyí tó jójúlówó tó jẹ́ pàtàkì ìyẹn máa sọnù ni wọ́n máa fi ha para ni kéèyàn ọmọ bá wà á dẹni tó ṣe pé yọ padà kábàámà ẹjẹ ajé ìtànàbí kọ wa kọjọ wa lójú subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá kúwàtà illa billah ọpẹ́ ni fọlọ́n pé majority mùsùlùmí mẹlẹ́yìí subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ẹ jẹ́ ajọ́ pọ̀ lẹ́nu wa torí tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo àwọn rọ́ọ̀fù téèyàn ti fẹnu wà gbogbo àwọn sẹ́ẹ̀bù téèyàn ti ṣe kí lẹ rò pa ní tí wọ́n gbé lórí òṣùwọ̀n tí ó tẹ̀wọ̀n gbogbo rọ́ọ̀fù àti gbogbo ń lọ àwọn gbólóhùn tẹ̀ máa ń sọ yìí náà lọ́lọ́wọ́n bó fi sànù wa ẹni tó bá sì máa rú ètò wa nù àdé àdéhìí yàn subhanallahi wa bihamdi adada khalqe wa ridha nafse wa zinata arshe wa midada kalimate ẹja máa wí lọ́pọ̀lọpọ̀ kọ́lọ̀ yẹn lè lẹ́dọ̀ àwa kó sàánú wa. torí ẹ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 Ise hajj ó sì mẹ́ nínú nǹkan tó yẹ kí gbogbo mùsùlùmí kó sojú kòkòrò láti rí pọ́ùn lọ sí kódà gan ẹnikẹ́ni ti gbà fún ó ti ṣe hajj rí ó yẹ kó tún gbìyànjú láti lọ sèmí kódà tó bá ṣeé ṣe kápẹ́ látọ̀dún sọ́dún iná lèèyàn lọ tún hajj yìí ṣe bẹ́ẹ̀ náà ni umrah ẹni tọ́lọ̀ ń bá ti gbà fún tó bá ti lọ sí kọ́ máa dá dúró kọ́ máa sí láti gbàdégbà nítorí ìmọ̀ọ́sẹ̀ hajj lẹ́yìn hajj umra lẹ́yìn umra ọlọ́run ẹlẹ́dàá máa fi sí orí ńlá fáwọn ẹrú rẹ̀ ẹ jẹ́ tó wá nínú hadithi Umar ibn al-Khattab radiyallahu anhu. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní tàbícu bayna alhajj wal cumra fa ina almutabacata baynahuma tanfi alfaqra kama ينفي النار كما تنفي النار أو كما ينفي الكير خبث الحديد رواه الإمام أحمد وابن ماجه بسند صحيح النبي صلى الله عليه وسلم ẹ máa ṣe hajj lẹ́yìn hajj ẹ máa ṣe umra lẹ́yìn umra nítorí mímá ṣe wọ́n tẹ̀léra wọn mímá ṣe hajj lẹ́yìn hajj mímá ṣe umra tẹ̀lé umra ọlọ́run a máa fi lé òṣì dànù kúrò lára ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run a máa fi gbọ́n ìyanu kúrò lára ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run a máa fi sọ ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ dẹni tí ó rọrọ̀ ó máa fi ń gbọ́n òṣìnú kúrò lára ẹni tí bá ń ṣe wọ́n á tẹ̀léra wọn gẹ́gẹ́ bí ẹ̀wìrì bí tí ṣe máa ń gbọ́n ìdọ̀tí kúrò lára rìn Al-Imam àti Ibn Majah ló gbà wá báwo ló ti wu gbogbo wa tó kélé kọ́ rọrùn fún wa ní gbogbo ìgbà àti lọ́dọọdún ká máa ṣe hajj ká sì máa ṣe umra ní gbogbo ìgbà ṣùgbọ́n lọ́wọ́ ẹlẹ́dàá wa ó ní kí látàrí àdánwò sábàbí coronavirus eléyìí tí ń bẹ lóde ní ọdún eléyìí tá a wà nínú rẹ̀ yìí ó mú kí ṣe hajj kó má jẹ́ tí ó ṣeé ṣe fáwọn ẹni tí ó bá ti gbogbo àwọn orílẹ̀-èdè ilé ayé lọ sí Mẹ́kà yàtọ̀ sáwọn ẹni tí wọ́n sẹ̀sà wọn láti ṣe hajj nínú àwọn èèyàn tó ti wà ní Mẹ́kà wọn ìbá àjọmọ orílẹ̀-èdè asàrúdíyà àbọ̀mọ orílẹ̀-èdè bòmí wọ́n sẹ̀sà àwọn èèyàn wọ́n wẹ́rẹ́ kan tó yẹ kó àwọn ni ó ṣe ṣe hajj lọ́dún yìí báyìí afẹ́wátari eléyìí pàkíyèsí wípé àwọn ẹjẹǹtì tí wọ́n ń sanwó gbọ́dọ̀ wọn tó ti gbàrọ gùdù wọ́n pọ̀ o wọ́n ń parọ́ fáwọn èèyàn lórí pé èèyàn ẹgbẹ̀rún èèyàn ẹgbẹ̀rún lọ́nà ogún wà àbí ẹgbẹ̀rún méjì tí ìjọba Saudi Arabia tó ní kí wọ́n wá ṣe hajj láti Nàìjíríà tẹ́yìn bá wá fẹ́ bá wọn lọ kẹ́ ẹ̀ sanwó gbọ́dọ̀ àwọn ẹni tó bá kó fẹ́nìkan lórí fóònù lọ sáájì lọ́dún yìí ó sí gbọ́ àtù ni four one nine tó yanrantí àwọn ló kówó fún nítorí pé òfin tí wọ́n ṣe ní ìsinmi pé wọn ò ní gbà fẹ́nikẹ́ni láti wá ṣe hajj láti ìlú mi tó bó wa lè jẹ́ǹtì kan sì wá parọ́ gbowó lọ́wọ́ rẹ̀ tí ọmọ wa sọ fún wa pé wọ́n fún àwọn èèyàn ẹgbẹ̀rún méjì kan láǹfààní àti lọ́ọ́ ṣe hajj kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kọ́dà èèyàn ogún kò sí tí wọ́n fún láàyè irú eléyìí ṣé ẹ mọ̀ pé rọmọgbọ́n tó lọ náà oníṣẹ́ǹtì kan ti gbowó lọ́wọ́ àwọn èèyàn lórí pé gbogbo kòrónà ò lè bí àwọn lọ àwọn ògbé ọdún mọ́kà náà ni wọn ò débì kankan owó ẹlòmíì ti wọlé báyìí wọn ò rówó gbà padà mọ́ kí náà kún kankan o lórí pé yóò mú ọdún lójú òní ẹni tí ó ṣílẹ̀kùn fún ọ lòun ti ti gbangban kéésì ṣe nítorí nǹkan kan torí káburú ọmọ bá tàn ká ni tòká mẹlẹ́yìn bá wọn. àwọn ẹrú ọlọ́run wá ń ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ lórí pé sápẹ̀ràn léyà lọ́dún yàrá nípa nítorí pé kò ní sí hajj bí wọ́n ṣe ń béèrè nù. àwọn sì máa ń pé tí wọn bá ti ṣe àràfá àlèpaléyà. àwọn dá wọn lóhùn yìí pé àkọ́kọ́ wọ́n ṣe àràfá wọn ò ṣe àràfá kò dí wa lọ́nà láti paléya nítorí pé iléyá ó ní í ṣe pẹ̀lú ọjọ́ ọdún léyá ni ọjọ́ ọdún léyá dídàmà ó sì ní í ṣe pẹ̀lú rírọ́sù tá a bá ti rọ́sù dhul tá a kájọ́ tí ò ní bá jẹ́ ijọ́ kẹwàá nínú oṣù dhul àjẹpọ́jọ́ ńlọ́jọ́ ọ ọdún léya wọ́n sàràfà lánàá wọ́n sàràfà lánàá kò di wa lọ́wọ́ torí di eléyìí bí àgbọ́yé kan bá ń bẹ lórí rẹ ike tí wọn bá ti sàràfà a lè paléyà hapo àgbọ́yé kàgbọ́yé ni ọdún léya ní í ṣe pẹ̀lú pé kọ́jọ́ léya ó dé a sì lè mọ̀ kọ́jọ́ léya dé àfi látara rírọ́sù wọn bá àmọ́ gbọ́n àràfà tá a bá ti mọ̀ yìí pé òní lọ́jọ́ kẹwàá nínú oṣù dòlùxíjà ajẹ́pọ̀ òní lọ́jọ́ ọdún léya. wàyí o lọ́dún yìí ẹ̀wẹ̀ kéésì pé wọ́n ní ṣe hajj wọ́n ṣe hajj ṣùgbọ́n èèyàn díẹ̀ èèyàn ta oró ti ń bẹ́ nù lú ní Mẹ́kà ní Sàrúdíyà àwọn nìkan ni wọ́n mú nínú wọn tí wọ́n ti lọ ṣe hajj torí di eléyìí báyìí gbogbo ẹni tọ́lọ́ wọn bá bá bùkún tó ní nǹkan tí ó fi paléyà kọ́mẹ́sì bàníyàn rẹ̀ jẹ́ o kò sí nǹkan tá a fi sin lọ́n tó ní ládá lọ́jọ́ ọdún léyà bíi ká pẹ̀ràn léyà a sì mà kó fìhàn ọlọ́run ọba wa ọgbà pípé kéèyàn méje kí wọ́n pawọ́ pọ̀ pawọ́ pọ̀ rárá kún mi kí wọ́n pa fún léyà wọ́n sì lè pawọ́ pọ̀ pawọ́ pọ̀ ra màálù èèyàn méje kí wọ́n pa fún léyà ṣùgbọ́n fìhàn ọlọ́run ọba ọgbà. kẹ́ni méjì tàbí jù bẹ́ẹ̀ lọ pawọ́pọ̀ pawọ́pọ̀ páwọn ará àgbòfúnléya èèyàn kan náà ni ó pa àgbòfúnléya. ṣùgbọ́n o ẹ̀yin lè ra àgbòléya kẹ́ ẹ wá mú kí àwọn ará ilé yín kí wọ́n jẹ́ orogún pẹ̀lú yín nù ládàá rẹ̀ jọra. ẹ sọ pé wọ́n lọ́n bẹ́ẹ̀ bá fẹ́ ẹran léyà mi ni o àti ti gbogbo ara lé mi ìyàwó ọmọ gbogbo wọn náà tún ní ládàáhùn gẹ́gẹ́ bí wọn náà ṣe ní. bàbá wa wọn ò ní tí wọ́n fi palẹ́yà màmá wa wọn ò ní tí wọ́n fi ya ẹ̀yin lè palẹ́yà yẹn kẹ́ wàá sọ pé wọ́n lọ ẹran léyà mi ni o àti ti bàbá mi àti ìyá mi ìyàwó àtàwọn ọmọ mi ọlọ́run bó sì fún gbogbo yín ní ládàá rẹ̀ yìí kárí pé a gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ ẹran iléyà kò sí tàbí ṣùgbọ́n bá a ti mọ̀ yín pé agbo a máa pa fún léyà ìsìláàmù gbà pa sì lè pa màálù ọgbà pa lè pa ràkúnmí ó sì tún fàyè lẹ̀ fẹ́ni tágbára rẹ̀ ọ̀bá káàgbò ikú lè pa òrúkọ àbó lè pa àgùtàn kọ̀ọ̀ká àgùntàn ó lè pọ̀ orúkọ kọ̀ọ̀ká orúkọ ó lè pa ewúrẹ́ gbogbo eléyìí a lè pa fún léyà ṣùgbọ́n ká kíyèsí pé ìtọ́ lọ́la jù tá a pa fún léyà ọ̀nà làgbò torí pa gbò là wa sallallahu alayhi wa sallam pa fún léyà kéé wá pọ̀ jù bọ́lọ̀ ń bá ní kágbára rẹ̀ ọ́ pa. bàbá ká mẹ́ta ó lè pa jù bẹ́ẹ̀ lọ ó lè pa ṣùgbọ́n kò sáàbọ̀ àgbò odidi àgbò náà ni ká sì má wo wíwọ́n ẹran sí pé bó bá ṣe pa afẹ́ tà ní àfẹ́ tẹ́lẹ̀ yìí afẹ́ fi ṣẹ̀sìn ni torí tá a bá fẹ́ tà èló làbá ta tán rẹ̀ èló làbá ta pa rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pé tá a bá rà á ní ogún ẹgbẹ̀rún náírà àmọ́ ńgbà tó ti pẹ́ sìn la fẹ́ fi ṣe iyekíye tá a bá rà ẹ̀dínwó ní ọjà sí tá a bá ronú lọ sí di irú ládàtọ́ lọ́wọ́ fún wa. àmọ́ ká kíyèsí báwọn ẹran tá a pa fún léyà kò díẹ̀ tó ti kán o kò díẹ̀ tó ti gé létí kó sì má jẹ́ èyí tó ti fọ́jú kan tó hàn polójú kan lélẹ́yìí. ẹran yẹn kò sì gbọ́dọ̀ jẹ́ aró ẹran. èyí tó ṣe ikọ́ hàn parọ́ ni táwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá ń sáré kò ní wọn mú ẹran tá a pa fún léyà àkàràmọ̀kọ́mọ̀lá kọ́gbọ́dọ̀ jẹ́ ti ń sáré tó hàn pé àárẹ̀ ń yìí pé ah, ọkọ mọ́ba kò ní kú kó tó dijọ́ ọdún kọ́mọ́ ya tó gbádùn láàpà fún léyà. bẹ́ẹ̀ náà ni nínú àwọn òfin tó tún dé náà ní pé kò gbọ́dọ̀ jẹ́ ẹran tó ti gbẹ hangun tó ti tó tó tó tó yẹ pé kò sí mùdùmùdù kan nu rẹ̀ náà ti rí wípé gbogbo àyà rẹ̀ ní hàn gbogbo ẹ̀yìn rẹ̀ ní hàn ẹ má pàrọ̀ rẹ̀ fún léyà tọ́ba wa ṣe é ṣe fún yín ẹ wá ẹran tó ní ìhó lórí sarasara yóò tún wá jẹ amla amla ilé ìlànà bí pa wọ́n ní àwọ̀ rẹ̀ láàrin funfun àti dúdú ni funfun àti dúdú ìyẹn ni pé àgbò jẹjẹ dúdú ń bẹ nù funfun rẹ̀ wọ́n wá ròyìn àgbò táwọn bí pa pé ń fi dúdú tẹ̀lẹ̀ ń fi dúdú jẹun ń fi dúdú ríran ìyẹn ni pé ẹ àwọ̀ dúdú ló yípo ojú rẹ̀ níbi àwọ̀ ojú rẹ̀ ẹnu rẹ náà awọ ẹnu rẹ irun tó kpo dudu ni ẹsẹ rẹ náà bẹ́ẹ̀ sòtáwọn náà bá rí ẹran tó yẹ pé dúdú la fún rẹ̀ láàrin irú rẹ̀ ló yẹ ká pa fún léyà ọlọ́run ọbẹ̀ lè dá wa là ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ eléyìí tó ga jù ní táfi pẹran léyà náà ọlọ́nkọ́ má fi wọ́n wa ẹni tó ti ní tí ó lò fi pa ọlọ́run ọba má fi jàǹbá se ẹni tó sì jẹ́ pé ń bẹ lọ́n ńrawọ́ra ọlọ́run ọba má já wọn tàmà ọlọ́run ọba ẹlẹ́dàá kó jẹ́ kí ọdún náà wa láyé kó sì fi ọdún náà àlùbáríkà tí fi se àwọn ẹrú rẹ nínú rẹ kó fi gbogbo wa. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá kó gbàdúrà gbogbo akóse dáadáa fún aláyé kó ṣe fún alálùkìyàmà káwọn arántí pé nínú tọ́lọ́wọ́n bá fi pa wá láṣẹ nígbà tá à ń retí ọdún léyà ó náà ní pé káma ṣe àsọ̀látù fanabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo gbà torí pé ọlọ́run àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀látù fanabi wa yìí ọlọ́run á pa wa mùsùlùmí láṣẹ ike káwọn náà máa ṣe àsọ̀látù fún inna Allaha wa يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم